ránṣẹ ọlọbẹ ṣe gbogbo ẹ̀yin tẹsí bá a kó jẹ náà ẹ̀yin ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo yín a ah, nsàárà ilé ìta gbélé lónìí àwọn èèyàn wọn jẹ gan nítorí wípé ọgbọ́n sodo sínú ẹ̀ ah, à ń bá kinní ọ̀ ń bọ̀ láti ọ̀sẹ̀ tó kọjá bíi kí ni tó máa ń fà á tí Ìgbò ìfifẹ́ fẹ́ Yorùbá Yorùbá ọ̀fíàgàwá elédè mi ò fẹ́ra wọn hmm. àwọn òbí mi ò fà á kékọ́rí ọmọ mi ò lè fẹ́ Ìgbò Ìgbò ò lè fẹ́ Haúsá Haúsá ò lè fẹ́ Yorùbá kí ni tó fà á pé kíní òun bí eré aṣẹ́bí àwàdà àsìkò ẹ̀kọ́ pàtàkì lọ́sẹ̀ tó kọjá pé ah, kò sí tó bàjẹ́ mbẹ́ èdè méjì lè fẹ́ra wọn ó máa mú ìfẹ́ tó jinlẹ̀ wá ni tíjà bá fẹ́ wá lọ́tún tí àìdè àìdè bá fẹ́ wá lọ́sí tá a bá rántí pé ah ọmọ mi <laughs> aya wọn nílùú bí báyìí o hmm, ẹ má jà jà àlàáfíà máa wà lórílẹ̀‐èdè ó jẹ́ nǹkan àkọ́kọ́ kejì tá a wá gbéyàwó lónìí gangan tó jẹ́ kókó ètò tòní ni wípé ṣé ìbàjẹ́ wá wà ń bẹ̀ kí obìnrin àfẹ́sọ́nà kó ju ọkọ àfẹ́sọ́nà rẹ̀ lọ ńlọ́fà tí arábìnrin ẹ̀ kan yẹn tó fa akẹ́kọ̀ọ́ pé láíláí kó lówó jù bẹ́ẹ̀ lọ tó fi fàtẹ́mi fi ju àfikún ya amọ̀dọ̀ balẹ̀ kó máa bẹ̀bẹ̀ pé só yẹ kórí bẹ́ẹ̀ ah eh, lọ́dọ̀ tiẹ̀ báyìí ká má tara wa tó bá yẹ pé ìwọ gangan ni obìnrin ẹ̀kan yẹn ká ní ìwọ ni gangan gangan ni kí nìkan tí wọ́n máa ṣe. Um, ẹ ṣé gan-an mo dúpẹ́ olóòtú ẹ ṣé gan ilé àtọ̀nà tẹ̀yìn náà ní dàrú ẹ ṣé gan mo dúpẹ́ pẹ́ tí ẹ pè mí sórí ètò yín ah. ètò ojúmọ́ ire eh. inú mi dùn gan lọ́pọ̀lọpọ̀ eh. ṣe rí um, kó tó di pé mo sọ nǹkan kan máa ní láti kọ́kọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé pé eh, ẹ ṣe tẹ̀sí ìbọ̀ látàárọ̀ èmi náà lálejò yín lórí ètò lẹ́ni olórí olúwakẹ́mi ọ̀dà lórúkọ tèmi gẹ́gẹ́ bí ìbéèrè tó ló ti béèrè lọ́wọ́ hmm. mi pé báwo hmm. lèmi náà ṣe rí ṣé rí kò sí ohun tó burú téèyàn bá fẹ́ni tó kéré sí yálà ọdún méjì ni àbẹ́yàn fẹ́ni téèyàn dàgbà jù kò sí nǹkan tó bàdé ńbẹ̀ ìyàwó èèyàn lè kéré ó lè dàgbà jù yàn lọ ọkọ èèyàn ó lè kéré síyàn ṣe rí olótù èèyàn lè fẹ́ni tó jẹ́ wọ́n jọ jẹ́gbẹ́ àbẹ́ni tó jẹ́ pé ọkọ ẹ̀ jù lọ kí àrìnfín wà èyí ó dẹ̀ lè fẹ́ ní sẹ́yìn pé ìyàwó ló dàgbà jọkọ lọ ẹ ti understand kí ìrẹ́pọ̀ wà kí ìdùnnú wà kí respect gan tún ṣe kí ni kó máa bá wọn gbé nínú ilé yẹn kò sí nǹkan tó burú ṣe rí púpọ̀ náà àwọn obìnrin ń ta fi ń ṣera wa òun ló pọ̀ jù púpọ̀ náà àwọn obìnrin máa sọ pé ọkùnrin tí mo fẹ́ fẹ́ ó gbọ́dọ̀ tínrín ó máa ga ẹ̀ ń fi títí títẹ́ rí ẹ fi ń wo ti Táíwò kò dẹ̀ jọra wọn hmm. àyànmọ́ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni lóòótọ́ ń gbàtà délé ayé la máa wò ká ilé fine fine boy òun ló ṣe máa ń fa tẹ́lómi máa fẹ́ fine boy tán tá a wọnú ilé tá a máa jẹ̀ kó wọ́n á nà lé ní ẹ̀gbọ́ pa ẹ̀gbọ́ kò tẹ́ pé táyì náà bá wá gbọ́ pé ọkọ ẹ̀ nà máa wò ká bí gbogbo yẹn ṣe ga tó tó yẹ fine tó yẹn irọ́ ni o ṣé kó lè ṣe orúkọ tó tó bẹ́ẹ̀ yẹ ṣé pé ó ń ṣe kinní ṣé pọ̀ you know because ohun tó wò lára ọkùnrin yẹn nǹkan nǹkan kò kò nǹkan tó yẹ pé èèyàn kọ̀ lè nǹkan tó bá yé lọ mí mọ́ bí ṣe lè explain ní kíní yẹn olóòtú because kò kò wọ́n lè ti ràn lọ́kọ̀ sọ pé má fẹ́ hmm. ó wo material things ó wá fine boy mm. ẹ ti understand mm. so ká má kí má you know tọrọ yẹn má gùn jù because mi ò really gbọ́ Yorùbá jù I get <laughs> mo kàn try best mi <laughs> even ìgbà tẹ pé mo wá sórí ètò yìí mo bá mo yẹ fẹ́ sọ Yorùbá <laughs> bẹ́ẹ̀ ni so ohun tí mò ń try láti sọ ah, ah, ah, òun ni wípé kò sí nǹkan tó bad jù ẹ má ẹ̀ka ṣìra wa lọ́nà ẹni tẹ́ rò pé ẹ dàgbà jù ẹ̀yin tẹ́ jóbìnrin tẹ́ rò pé ó kéré sí i ó lè jẹ́ ẹ̀gbọ́n ló máa tọ́jú yín tó máa bá wa kalẹ̀ Mm. ẹni tẹ wá ń fojú ò pé ó gbúdọ̀ ga bí títí ó gbúdọ̀ ga bí ọkọ kìíní kan ó gbúdọ̀ ga bí eléga kó huge kó túnbọ̀ kó dúdú kó ga àwò má lè lọ ibẹ̀ gangan ni ẹlòmíì àsáré wọlé àsáré jáde ẹ má máa wo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ohun téèyàn fi ń wo ọkọ téèyàn máa fẹ́ ó dìpù ju àwọn èrègbè èrègbè èrègbè táwọn obìnrin máa ń dìmú yẹn lọ bídárì mi á ní ìrègbè làwọn kan tó dìmú yẹn ìrègbè yìí tó jẹ́ kókó ọbẹ̀ nìkó kókó bẹ̀ yẹn gangan àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ wò pé àṣọ lọ́lọ́run ṣó níwà hmm, sọmọ tó jáde lére ni sọníṣẹ́ sọlọ́jọ́ ọ̀la ẹlòmíà máa wá ó gbọ́dọ̀ ní mọ́tò méjì ó gbọ́dọ̀ ní owó tó bá ti ní owó á jẹ́ fáin bọ̀ á mọ́ra mọ́ àṣẹ kí mí ní kọ́kùnrin máa mọ́ra mọ́ àmọ́ àwọn kìíní tó bá yẹ pé torí owó lẹ ṣe fẹ́ kí ni assurance wípé owó yẹn á ba dọ́là hmm. kí ló ń fún yín ní pressure wípé in the hmm. next two years á sì ní irú owó bẹ́ẹ̀ ẹ ti understand because ẹ eh, ìpìlẹ̀ owó mi gan ẹ eh, mọ̀ ọkọ tẹ̀dẹ̀ ń sọ pé ẹ eh, fẹ́ ah, irọ́ mi ò fẹ́ bọ́bọ́ yẹn ó ti mọ̀ ó mọ̀wé ẹ but then ó ṣe nǹkan mọ̀ ọkùnrin tó tiẹ̀ lè wo ṣùṣù tó dágbalé ó wà rẹ̀ ó mọ ó ní sense of responsibility ni o irú yẹn ó ti mọ̀ wípé yes mo ti lè gbalé mo ti lè tọ́jú ìyàwó mo ti lè oh. ṣàwọn àwọn kọ́kọ́ wà téyàn ń wò láti fẹ́ ọkọ olótùú ó pọ̀ gan-an. ẹ ṣe ẹ kó àtúntò náà bẹ́ẹ̀ ni ohun tí gbogbo ń dà ń sọ látara ìdálé lórí náà ni ìfẹ́ bẹ́ẹ̀ ni ibi tí ìfẹ́ bá wà ibẹ̀ ni ò ti ní sí ẹlẹ́yàmẹ̀yà bẹ́ẹ̀ ni ibi tí ìfẹ́ bá wà ibẹ̀ ni ò ti ní sí gbọ́ yìí yìí mm. ẹ jẹ́ ń bèrè béèrè kan lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ń wò wá nílé mélòó ni wa tá a ti ń wọ mọ́tò ní gáràjì tó máa ń kọ́kọ́ lọ́ọ́ béèrè lọ́wọ́ dráìvà tó fẹ́ wakọ̀ pé ẹ jọ ṣé Yorùbá ni yín àbáwúsá àbí Ìgbò kó tó wọ mọ́tò ẹ dá mi lóhùn. wọ́n ẹ̀ ṣe bẹ́ẹ̀. wọ́n ẹ̀ ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ló ní wa ní ọlọ́sọ́jà pípẹ́ ẹjọ́ ìyá aláta ẹ̀ ṣé ìyá síkírá nìyí àbí ìyá jẹ̀nẹ́ẹ̀tì àbí ìyá èṣùbí kẹ́ ẹ tó bá ara ta ẹjá wá wọ supamákẹ́ẹ̀tì gangan ní tàwọn tó nígbàlódé ṣé a máa ń béèrè pé ta ń kọ́ supamákẹ́ẹ̀tì ẹjọ́ tó bá jẹ́ ìmáàmù kan lóní èmi ò ní rajà mẹ́rin ṣé ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ supermarket yìí pé tó bá jẹ́ pásítọ̀ ló ní supermarket yẹn nírajà bó lọ̀rọ̀ lé epo náà ṣé ẹ mọ̀ ń béèrè lọ́wọ́ àwọn tó wà ń dìnnà sùn. ìfẹ́ gangan ni tá à ń pariwo lórí ètò ìpápá lórí ètò ojúmọ́ rẹ̀ amúlùdùn hmm. tí ìfẹ́ bá wà ìbágbépọ̀ tó yanrantí láàárín elédè méjì máa wà hmm. tí ìfẹ́ bá wà mo ti rí bàbá olówó tó fẹ́ràn ẹni tó jẹ́ ẹ ẹ haúsá tó gbà sílé gẹ́gẹ́ bí ọlọ́dẹ tó fẹ́ràn tó ní pé kó lọ kó àti ìyàwó àtọmọ wá ó máa kó wọn bọ̀ ní ó kó wọn wá ìyẹn ṣe bí ọdún kan ó padà tó wá lọ da lókòwò màálù sílùú wọn lọ́hùn wọ́n ti wá dẹbí kan ẹ̀yẹ̀ yorùbá àtàwùsá wọ́n ti di ẹbí tí ìlú kọ́kọ́ tó bá ṣẹlẹ̀ nílé etí tó ṣẹlẹ̀ nílé etí tó ṣẹlẹ̀ lọ́hùn gbogbo á bẹ̀rẹ̀ sí ní gbòòrò sí ìlú hmm. nàìjíríà dáa kò ní sẹ́lẹ̀yàmẹ̀yà kò ní máa síjà tí ò ní di tí ò sí ètò àkọ́mọ fún ìjẹ́jọ́ kò dẹ̀ sí fáwọn ọjọ́ orí yẹn kọ́ yọ dànù. ọ̀rọ̀ lọ́jọ́ orí tó wá jà kò rí tòun nọ́mbà lásán lásán ni nọ́mbà èjì ò ní pé wọ́n máa nílà káyè. ṣé àwọn ọpọlọ wà nù nǹkan tẹ́ sọ yẹn hmm. ọpọlọ wà nù. ẹ má wọrí ẹ dì mú ẹ dì hmm? mú gẹ́gẹ́ mo yẹn ń sọ lọ. ẹ sọ kankan mọ́. ẹ jẹ́ n parí ọ̀rọ̀. ebi kí n dì mú mo ti fi sápò ẹ sọ kankan mọ́ ẹ sọ kankan mọ́. àléyàn lé èjì èèyàn dàgbà òní kéèyàn nílà káyè kéèyàn dàgbà kò ní ìpè kó mọ ẹni sùúrù sàó ẹni sùúrù sàó apákòtò téèyàn bá dàgbà kò mí o hmm. kò mí wípé kó mọ bó ṣe ń péyàn péyàn ní ọkọ husband responsibility tó tó láyè yóò sí kò mí pé ẹni tó dàgbà mí pé ó lè take charge responsibility o kó jẹ́ pé ẹni tẹ́ ẹ rò pé kò tó yín lọ́jọ́ orí yẹn ló ti ṣe gbogbo assignment ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ ti prepare rẹ̀ pé yes mo ṣe tán mo fẹ́ fẹ́ yàwó mo ti mọ bí mo ṣe lè gbé yàwó tí màá ṣe tán tí yàwó dẹ̀ ní jẹ wọ́n tóun náà dẹ̀ ṣe pápápá lẹ́nu iṣẹ́ tó wá fi máa wọlé so ibi tí mò ń tà láti sọ ni wípé age is just a number ẹ má máa ṣe criteria tẹ́fẹ́ fi máa rí òun tẹ̀ iṣẹ́ kò tẹ̀ sínú agenda àwọn kan míì wà tó wà extremely vital ní àmọ́ àwò wípé kí n tó lọ́kọ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí gbọ́dọ̀ wà nílẹ̀ iṣẹ́ èjì ó ti ẹ̀ kéré ẹ má yẹ kọ́ bá yín gbọ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin obìnrin tẹ̀ ń wò mí tó bá pẹ́ yìí máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ lọ wá wọ ẹ̀rín lẹ́jọ́ kò sọ̀rọ̀ mẹ́. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu olórí Olúwakẹ́mi yẹn náà mọ̀ dáadáa àbúrò dáadáa tá a fi ń tọrọ àbúrò lọ́dọ̀ ah. Ọlọ́run ni ààyè pọ́ọ̀sì ní ìpínlẹ̀ lágbára ọlọ́run ọmọ dáadáa ọmọ ah. dáadáa lọ́mọ yẹn o. bí kéèyàn fẹ́ bọ owó kó máa ní kéèyàn wọ owó ẹ̀ka kéèyàn dá padà yìí náà ni problem wọ́n fi àfilẹ̀ bẹ́ẹ̀ àgbà bẹ́ẹ̀. ọ̀rọ̀ lẹ ti gbọ́ age is just a number ọjọ́ orí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó ìgbọ́ra ẹni yé ká sì jọ fohùn ṣọ̀kan ló ṣe pàtàkì kí ìfẹ́ àìṣẹ̀tọ̀dẹ̀ wa kò jù bẹ́ẹ̀ lọ ẹ tiẹ̀ wá gbóná kẹ́mi mi mọ̀ bóyá orí nǹkan tèmi rí o no mo fẹ́ try láti. mi ìṣó ọ̀pọ̀ yóò gbọ́ nǹkan tó mi ń gbọ́. mo ń gbọ́. ẹnìkan pè mí lọ́sẹ̀ tó kọjá. ok ṣé òun mì sí program wọ́n wà nípàdé àwọn láńlọ́ọ̀dù hmm. òun ráyè wo kí ló ṣe ẹ̀ ah, ah. ẹ wà ń pàdé léyìí ò lè òun ló simple jù òun ló simple jù ẹ kọ rárá mú mobile phone yín pákám ẹ mú kẹsẹ kí ni kẹ download star times app kí ni mo pè star times app tẹ bá dẹ ti download yẹ ẹ tẹ̀ ẹ́ kẹ́ click on kíni. Orísun. o live tv lórí live tv yẹn lẹ ti di gbẹ̀gẹ̀dẹ̀ gbàgàdà báyìí lẹ́rìí Orísun tẹlifíṣàn bẹ̀ tẹ́ bá ti tẹ̀ kódà ẹ wo fíìmù èmi ẹ máa wo fíìmù nínú mọ́tò kódà lórí rẹ̀ má ṣe. gbogbo ètò tá à ń ṣe lórí sùn pátápátá lẹ wò. ká má ṣe torí rìn gbọ̀kọ̀ síbi tẹ́ lè wà lẹ́nu iṣẹ́ níbi ẹ̀ tẹ́ bá wà ẹ kọ̀ mú fóònù yìí gbogbo prógrámù pátá lẹ máa wò ẹyẹ kan tí mo tán. ẹni tí mo sọ fún yìí kì í ṣe tó ń sọ gangan nu ohun ò bá mọ́ wọ́n ti parí ẹ̀ káwọn tó parí ìpàdé láńlọ́ọ̀dù ládùúgbò wọn ni à kí ló wà ń bẹ̀ ẹ ṣé wọ́n tí lè rí wò. wọ́n ṣe lè rí wò. sọ fún wọn bí wọ́n ti. pé wọ́n tẹ̀tí wá parí ètò ẹ̀wà ariwo kí ló ń ṣe íńtánẹ̀tì ẹ lọ sórí kíní lórí youtube wa lórí youtube wa lórí facebook wa ni o twitter wa ẹ wá ti àtòrísù tv lórí wẹ́bsáìtì wa www.orisun.tv ní lórí wẹ́bsáìtì wa ẹ wálẹ̀ lérí kí ni wọ́n ẹ lọ sórí youtube kẹ́ lọ sórí Orisun TV ń bẹ̀. lọ́kàn ọjọ́ kan ni kì í ṣe ẹyọ kan ò kì í ṣe méjì oríṣiríṣi ni eléyìí tó jẹ́ tuntun tó ṣe ṣe tán gan. láwẹ́ láwẹ́ lẹ́ máa wò ó. ẹ máa wò láwẹ́ láwẹ́ kí n tó tó wá dùn mí. ìwọ ló tún kù ẹlẹ́ máa ń àdìmú àjọ tí fúnra wa dìmú correct. bí a ṣe after ara wa mo mú five àkásáré ṣe ká tó lọlé. after ara wa. original ẹ ṣe sórí bíbá yìí. Mm, mm, mm kí lẹ́yìn mú. gbẹnu sọ aláwọn kan sọ pé owó orísun o owó wọn wọn o àwọn fẹ́ wá ṣèpolówó kò sí kíní o owó wọn ti pọ̀ jù jọ torí Ọlọ́run kí la tún fẹ́ sọ jẹ́ oyé wọn. owó tí ò gara owó tí ò fani lápò ìyá owó tẹ́ pẹ́ ń gò tẹ̀lé mọ́ pẹ́ fa ẹ fà yọ mi tẹ́ ti fà yọ owó lèèyàn fi ń wá owó ẹ̀yìn ara lè owó lèèyàn fi ń wá owó kò tí ẹ wà pọ̀ owó owó pọ̀ ẹ wọ owó tá a ń sọ yìí gan-an ah, owó tí ò tó wọlé kò tó ra dìríkà ráìsì owó bíntín ẹ̀mí tán ta dìríkà ráìsì kò tó rà ó ké ó bíntín gan jù torí gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ wa pátápátá tẹ̀ ń wà jákèjádò nàìjíríà ọlọ́run ti bless yín ó ti ṣe yín bó ṣe ẹ̀wò bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ́kàn yín lọ́lọ́run ti ṣe owó yẹn wà ń bẹ̀ kò yẹ yín àmọ́ ohun táwa fẹ́ gangan ni wípé iṣẹ́ yín yẹn business tẹ̀ ń ṣe yẹn kí gbogbo ayé mọ̀ ká ṣàfihàn ẹ̀ fún gbogbo ẹ wo gbogbo ẹ ṣe ń wọ̀ wá báyìí náà lẹ́sẹ̀ ọ̀rọ̀ ọ̀bọ láwọn máa wo láwọn máa gbà láwọn gbórúkọ kọ́ńpìnì. bẹ́ẹ̀ ṣe máa wá ṣéèkì ṣe tó pọ̀ ju lẹ́yìn ètò ìnìkẹ́ kan sátàbà túbú lórí zero eight zero six mhm. seven two zero three nine three seven zero eight zero six seven two zero three nine three seven ẹ bá mi sọ̀rọ̀ lórí Facebook mi Ọláyímiká Babs ẹ bá mi sọ̀rọ̀ báyìí báyìí lórí Messenger ẹ bá mi sọ̀rọ̀ àtàbàtúbú abẹ́rẹ́ náà lórí facebook page mi ẹ láì kẹ̀kẹ́ bá mi sọ̀rọ̀ kájọ dúnà ṣé wá lórí instagram ah, ah, ibẹ̀ ẹ̀ mọ̀ ń sáré o àtàbàtúbú náà lórí instagram mo ṣe bóyin inú fọ́tò yẹn rẹ̀ mm. ń bá yín sọ̀rọ̀ olùléṣẹ́ orísun tẹlifíṣàn gangan ó sún àwọn àlékò lọ́gìlẹ̀ tún wá nọ́mbà twenty two coca street off Orímọládé bus stop kọ́lẹ́jì olọ́gbà ibẹ̀ la wà a máa gbé tiyín lárugẹ o àyà ah, máa mọjà yín o ó yẹ kankan sí ọ. Hello, Costa Miller is 08028786005. 08028786005. <laughs> ọlọ́kan sí mi lórí facebook bí olórí olúwakẹ́mi ìyàndá ni lórí facebook ó ti kún ọmọ ìfìfẹ́ àti ìdùnnú ẹ fi tẹ̀lé mi ẹ lè send messenger sí mi ẹ send message sí mi lórí messenger lórí instagram at olórí olúwakẹ́mi ni lórí instagram ní ti gbogbo ẹ̀ ti ṣe kí ni tó tún dún yànmù yànmù yànmù yànmù ẹni tí wọ́n sọ pé ìwà yàmú fóyà for the first time ẹ̀kọ́ jẹ́ ń dá sí yín <laughs> ọlọ́kan sí ìyàwó náà lórí at official ìyàwó mo ti ní mi ò ní dárúkọ àwọn àwọn èèyàn kan pè mí ọkọ àyàmú kò dáa official táwọn mi bá bá wúmọ yẹn àwọn ah, ọmọ àbájá o. èmi gan wá wúmọ yẹn ó rùd ó rùd kò mọ̀ ọ̀rọ̀ sọ. ìṣòro mi nìjú pé ẹ jọra yín bí ètè yín ṣe rí ó jọra wọn. ààrẹ ṣe máa fi mímú wérú èèyàn bẹ́ẹ̀ yẹn mi láìkẹ́ àtàwọn tí bínú mi láìkẹ́ ẹ má fi mí wé yàmú fún ẹ stop ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ̀gbọ́n stop ṣe bẹ́ẹ̀ mi like mi ò kọjá. èmi fẹ́ invite wa nílé ìjọ kan. ẹ fẹ́ gbé Yamufuwa síbí. máa gbé pàdé ẹ kò sí tó máa ṣe. àwọn máa sọ̀rọ̀ sí yín. tani. Yamufuwa sọ̀rọ̀ sí yín. owó ló máa dojú kọ. ó máa disgrace yín. ìwọ ló máa dojú kọ kì í ṣe mí. ó máa disgrace yín. tó bá tún lọ sùn màmá máa gba owó. Yamufuwa náà yìí. ojúmọ́ ayábọ̀lùdùn aláàbò yín bàjẹ́.